yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá tàn á bá àròbá àròbá ti ṣe bàbá ìtàn òun ló ṣẹlẹ̀ yìí o gbogbo ọmọ yorùbá kí ló tún kù tẹ́ ẹ tó fẹ́ gbọ́ ẹja padà sílé ilé ti yápo màmá wa mọ́ àwọn fìtàn balẹ̀ òye gbogbo ọmọ yorùbá ṣí màmá fìtàn balẹ̀ ojú ọmọ gbogbo yorùbá là kedere ẹni tó bá lóhun tí mò ń sọ òye òun ẹ sọ wípé kí wọ́n gbé irú ẹni bẹ́ẹ̀ lọ sáàrò ó nílò kí wọ́n yẹ̀ wò lọ́pọlọ ajá wípé nǹkan kan ti ń ṣe é gbogbo àlàyé tí màmá wa mú àti wọ́n ń ṣe pátápátá ló yé gbogbo ọmọkọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́ba aládé orílẹ̀-èdè Yorùbá táláàárọ̀ bá ní kó yẹ yín ọlọ́sàn-án òní jẹ́ ó yẹ yín láéláé kọlọ́sàn bá ní kó yẹ yín alálẹ̀ òní gbà kó dáa fún yín o ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ gbogbo ọmọ aládé Yorùbá dà ṣé nítorí àti jẹ ẹ ta gbogbo ọmọ Yorùbá sóko ẹrú náà pátápátá gbogbo ohun àlùmọ́nì wa lẹ́jẹ́ káwọn elédè míì lẹ́jẹ́ káwọn àlejò àwọn àjèjì kí wọ́n kọ́ lọ mọ́ wa lára gbogbo àwọn òrìṣà babańlá wa pátápátá o ló ti gbohun èlò fẹ́wọn àjèjì àṣé òtítọ́ ni wípé bínú ilé kan bá ṣe ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ẹjá padà sígbà ìwásẹ̀ káwo bí wọ́n ṣe ń jọba àwọn ọba tó jẹ níbẹ̀rẹ̀ wá ń gbogbo torí wọn dàrú rárá o kàkà bẹ́ẹ̀ wọ́n á yàmọ̀ sígbáwò wọ́n fi páńdà wọ́n fi gbá góòlù mọ́ yín lọ́wọ́ inú yín ń dùn ẹ wá ń sọ wípé wọ́n nàìjíríà lẹ́fẹ́ abájọ tẹ́ ẹ fi ń pariwo wọ́n nàìjíríà kiri ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́ba aláìlóye ọlọ́pọlọ dúdú afọ́fúngbẹ̀mú òpònú àgbàlagbà ẹ gbọ́ ná àwọn wo làgbàyà tán pera wọn lágbàlagbà nílẹ̀ Yorùbá náà tí nǹkan ojú wọn bàjẹ́ tí wọn ò rí nǹkan kan ṣe sí mò ń bọ̀ mi ò tí ì dé ibi tí mò ń lọ kò jìnnà rárá gbogbo ọmọ Yorùbá ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ àjọ máa fetí gbéyàwó ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́ba nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà adanú tẹ́ ẹ wà nílẹ̀ yorùbá ẹ̀ súnmọ́ bí mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ gbogbo yín pátápátá porogodo ẹ wí fún mi náà kí ìtumọ̀ kogi o ẹni tó bá mọ̀ ìtumọ̀ kwara kó wá wí kó jẹ́ kí gbogbo ọmọ yorùbá ó mọ̀ gbogbo yín pátápátá lẹ mọ̀ wípé màkàrúrù ni wọ́n fi kogi tòun ti kwara ṣe nílẹ̀ yorùbá síbẹ̀síbẹ̀ ẹ dákẹ́ ẹ ò sọ̀rọ̀ nítorí ìwà ìbàjẹ́ wá bámúbámú ni mo yóò hun mọ̀ bíbí ń pọ́mọ ẹlòmíì ẹ mọ̀ dájúdájú wípé kò sóhun tó ń jẹ́ Kogi kò sóhun tó ń jẹ́ Kwara nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọjọ́ wọn àná nígbà táwọn àjèjì ń wọn lẹ́ wá ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé wọ́n bulẹ̀ Yorùbá síbi tí ò yẹ kí wọ́n bù sí nítorí ìwà àjẹbánu wọ́n yọ Kogi wọ́n yọ Kwara àwa ò mọ túmọ̀ ẹ̀ kò sóhun tó ń jẹ́ Kogi kò sóhun tó ń jẹ́ Kwara nílẹ̀ Yorùbá mọ́ rárá ní kété tíjọba délé wa bá ti bẹ̀rẹ̀ gbogbo bí tilẹ̀ Yorùbá dé pátápátá la máa gbà gẹ́gẹ́ bí ilẹ̀ orílẹ̀-èdè olómìnira Yorùbá wa gbogbo ẹ̀yin ọba aládé pépà ẹ tètè máa múra sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ìyà tó ń jọmọ orílẹ̀-èdè Yorùbá àtẹ̀yìn àtàrọmọdọ́mọ yín ẹ ò ní rí nǹkan rere gbéṣe láyé o ọba ò kí jèrè lẹ́yìn ọkọ̀ ẹ ò ní jèrè. Ọ̀yọ́ empire ló wà láti ìpìlẹ̀ṣẹ̀ wá ẹ mọ̀ wípé empire méjì la ní lórílẹ̀‐èdè Yorùbá a ní Ọ̀yọ́ empire a ní Benin empire Ọ̀yọ́ empire là ń padà sí gbogbo ọmọ orílẹ̀‐èdè Yorùbá pátápátá kò sóhun tó ń jẹ́ Kogi kò sóhun tó ń jẹ́ Kwara nílẹ̀ Yorùbá tiwa Ọ̀yọ́ empire ni mo fẹ́ kó yé gbogbo ọmọ Odùduwà gbogbo mùtúmùwà pátápátá ṣe ti ń gbáradì ìjọba adelé máa wọlé láìpẹ́ o ẹ̀jẹ̀ atúyàyà kátúyàyà ká gbéjọba adelé wa wọlé kíjọba yorùbá ó bẹ̀rẹ̀ kò sọ́mọ àlè nínú ìran yorùbá àwọn àgbà burúkú tí wọ́n pera wọn lágbà àwọn ọ̀jọ̀gbọ́n aláìlóye afọ́kùngbemu àwọn ni wọ́n sorun wájú mọ́ tìpàkọ́ tí wọ́n pawọ́pọ̀ máwọn àjòjì láti kó wa lẹ́rú lọ sílé àjèjì ọpẹ́ ni fólúwa ọba tó fún wa ní mú àníró àkókò yìí àwọn ìpínlẹ̀ tá a ní lórílẹ̀‐èdè yorùbá nìwọ̀nyí ọ̀ṣun ìpínlẹ̀ ọ̀yọ́ anípínlẹ̀ ògùn ìpínlẹ̀ ògùn ń bẹ nínú ìpínlẹ̀ wa ọ̀yọ́ empire èkìtì àti ìpínlẹ̀ èkó kò sóhun tó ń jẹ́ ìpínlẹ̀ Kogi tàbí ìpínlẹ̀ Kwara rárárárá o lórílẹ̀‐èdè Yorùbá tiwa gbogbo ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ léyìí lọ́kàn ta ló ní kí n máa fọ́nrẹ́rẹ́ yìí fún gbogbo mùtúmùwà kìnìún dúdú ilẹ̀ Yorùbá Black Lion ni mò ń perí akọni ọkùnrin lójú ìjà tí ó fìgbà kankan ṣojo bí n bá ti ń pe Black Lion gbogbo ọmọ Oòduà ẹ máa bá mi fi dà lálẹ́ gàràgà.